bí o ṣe lè fún ọmọ rẹ ní oúnjẹ pẹ̀lú àbójútó. fífún ọmọ rẹ ní ìbẹ̀rẹ̀ tí ó dára jùlọ láyé kò dá lórí kí ni ọmọ ń jẹ àti nígbà tí ọmọ ń jẹun nìkan ṣùgbọ́n bákan náà lórí báwo ni a ṣe ń fún ní oúnjẹ ọ̀hún. ọmọ rẹ yóò nílò ìdàgbàsókè tí ó péye nígbà tí o bá ní ìdáhùn sí àwọn ìfihàn ìpè àkíyèsí rẹ nígbà tí o bá fẹ́ jẹun tó sì ń ṣe ìwúrí fún láti jẹun pẹ̀lú ìfẹ́ nígbà oúnjẹ rẹ̀. ẹ̀rọ àgbéléwò yóò ṣe àfihàn bí o ṣe lè fún ọmọ rẹ lóúnjẹ rẹ̀ pẹ̀lú ọ̀nà tí o lè gbà láti fún ní oúnjẹ náà pẹ̀lú ọ̀yàyà àti ìbáraẹnisọ̀rọ̀ tí ó ṣe ìrànlọ́wọ́ fún láti jẹ́ kí àwọn àsopọ̀ ẹ̀mí ẹ̀dùn ọkàn ìfẹ́ inú rẹ̀ àti ọ̀nà ìjẹun tí ó fini ní ọkàn balẹ̀. ní àkọ́kọ́ dáhùn sí àwọn ìfihàn ìpè àkíyèsí sí oúnjẹ ọmọ rẹ nígbà tí ọmọ bá ń ṣe ìpè ìpè àkíyèsí sí àwọn àmì ebi bíi fífi ọwọ́ rẹ̀ sí ẹnu rẹ̀ rí wípé o fún ọmọ rẹ ní oúnjẹ ní kíákíá gbé ọmọ rẹ ní ipò tí yóò fi lè wojú rẹ lẹ́yìn náà kí o fi oúnjẹ náà nù láì yára pẹ̀lú sùúrù gbogbo àsìkò tí ọmọ bá fi ń jẹ oúnjẹ yìí máa bá ọmọ rẹ sọ̀rọ̀ àti kí o ṣe ìṣírí fún un láti jẹun. ṣe àkókò tí ó ń jẹ oúnjẹ yìí ní àkókò ayọ̀. nígbà tí o bá rí àwọn àmì pé ọmọ rẹ ti jẹun tán tàbí pé ó ti yó dáwọ́ fífún ní oúnjẹ dúró. níbí yìí ọmọ náà bẹ̀rẹ̀ láti máa ṣe àsè tí ó sì ń kígbe nígbà tí wọ́n ń fún ní oúnjẹ sí i eléyìí tí ó fi hàn pé ó ti yó ìyá ṣe ìdáhùn nípa gbígbé ìyókù oúnjẹ náà kúrò bí ọmọ rẹ̀ ti ń dàgbà sí i tí ó sì fẹ́ láti jẹun fún ara rẹ̀ ó lè fún ní oúnjẹ tí ó lè gbé pẹ̀lú àwọn ìka ọwọ́ rẹ̀ tàbí pẹ̀lú ṣíbí kékeré kan dúró ti ọmọ rẹ títí ó fi máa jẹ gbogbo oúnjẹ náà tán ṣe alábàáṣepọ̀ àti ìwúrí fún láti jẹun. èyí á máa ṣe ìrànlọ́wọ́ fún ọmọ rẹ láti rí wípé ó wúlò àti pé ó fẹ́ràn rẹ̀. ó ṣe déédéé fún ọmọ rẹ láti jẹun láìlára kí ó sì jẹ́ kí oúnjẹ náà máa ta sílẹ̀ bí ó ṣe ń gbìyànjú láti kọ́ bí a ṣe ń jẹun. ran ọmọ rẹ lọ́wọ́ títí yóò fi lè ṣàkóso oúnjẹ ara rẹ̀ rí dájú wípé ó ń títí yóò fi yó. ṣùgbọ́n má ṣe kan ọmọ rẹ lójú. bí ó bá ṣe ń kọ́ bí a ṣe ń jẹun sí bẹ́ẹ̀ ni yóò ṣe tètè mọ bí a ṣe ń dá jẹun fún ara ẹni. ran ọmọ rẹ lọ́wọ́ láti ṣàgbékalẹ̀ agbára rẹ̀ láti sọ bí òun ṣe lè jẹun sí. ṣe ìfojúsílẹ̀ fún àwọn àmì àti ìtọ́kasí wípé ó ti yó kí o sì gbé ìyókù oúnjẹ náà kúrò. Nígbà mìíràn, àwọn ọmọdé á máa kọ̀ láti jẹun nígbà tí a bá ń fún wọn ní oúnjẹ. Èyí ni díẹ̀ nínú àwọn ohun tí a lè ṣe. Àkọ́kọ́, fún ọmọ rẹ ní oúnjẹ nígbà tí o bá rí àwọn ìfihàn rẹ̀ pé ebi ń pa lóòótọ́. lẹ́yìn èyí tí ọmọ rẹ bá kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ gbìyànjú àwọn oríṣiríṣi mìíràn àwọn àkójọpọ̀ oúnjẹ àwọn oúnjẹ àti àwọn ohun èlò tàbí fún ọmọ rẹ ní àwọn oúnjẹ tí ó ní ìlera tí ó fẹ́ràn kí o sì ṣe àgbékalẹ̀ àwọn oúnjẹ mìíràn ní ṣísẹ̀ntẹ̀lé àti níkẹyìn dí àwọn ohun ìdènà nígbà oúnjẹ kù fún ọmọ rẹ ní oúnjẹ níbi tí ó dákẹ́ rọ́rọ́ kí o gbé sí iwájú rẹ̀ láti ṣe àfojúsí rẹ̀. má ṣe fi agbára mú ọmọ rẹ láti jẹun tàbí jẹ́ kí ó lágbára jù nígbà tí o bá ń tù. dípò èyí wà ní títunú tàbí gbígba nǹkan mọ́ra. fún ọmọ rẹ ní àkíyèsí dáradára nígbà tí o bá ń jẹun ṣùgbọ́n má ṣe ní ìṣòro nígbà tí kò bá jẹun kàn gbé oúnjẹ náà kúrò fi ìdérí bò kí o sì tún gbé wá sí iwájú rẹ̀ nígbà tí ebi bá tún pa lẹ́yìn ìgbà díẹ̀. díẹ̀ nínú àwọn olùrànlọ́wọ́ a máa fún àwọn ọmọ wọn ní oúnjẹ ní ọ̀nà tí ó lè jẹ́ ìpalára àwọn ọ̀nà ìfúnnilóúnjẹ wọ̀nyí lè fà kí àwọn ọmọdé wọ̀nyí dàgbà pẹ̀lú àwọn ìwà àìṣedéédé tí kò ní ìlera àti àwọn àsopọ̀ tí kò dára. ní àpẹẹrẹ àkọ́kọ́ ìyá náà jẹ gàba lórí àsìkò fífún ọmọ lóúnjẹ nígbà gbogbo ni ó máa ń fi tìpátìkùkù mú ọmọ náà láti jẹun ó lè ṣe agídí àti kí ó máa sunkún nígbà tí ó bá ń jẹun èyí lè mú kí ọmọ rẹ̀ ní àwọn ìkunra búburú ní àkókò oúnjẹ ìyá yìí ń fún ọmọ ní oúnjẹ ní ọ̀nà tó yàtọ̀ gedegede. ó ń fi tipátipá fi oúnjẹ sí ẹnu ọmọ náà ní ìdíwọ̀n àti ṣísẹ̀ntẹ̀lé tí ó wù. yàtọ̀ sí pé ó lè jẹ́ ìpalára fún ìbáṣepọ̀ pẹ̀lú ọmọ náà ó ń jẹ́ nǹkan tí ó léwu púpọ̀ oúnjẹ yìí lè sápọ̀ ọmọ náà lórí kí ó sì lọ sínú àwọn ẹ̀dọ̀fóró rẹ̀ èyí lè ní ewu púpọ̀ nínú. ní àfihàn fífún ọmọ ní oúnjẹ mìíràn òbí ọmọ yìí kò fojú sí nǹkan tí ọmọ rẹ̀ ń jẹ kò kọ́ bí ara sí àti pé kò mọ̀gbà tí ebi ń pa ọmọ rẹ̀ tàbí ìgbà tí ó bá yó. ọmọ rẹ̀ kọ́ ẹ̀kọ́ láti jẹun fún ara rẹ̀ nígbàkúgbà tí a bá ń fún ní oúnjẹ. ní ọ̀nà ìtọ́jú ìkẹyìn yìí ọmọ náà kọ́ ẹ̀kọ́ láti ṣàkóso oúnjẹ jíjẹ fún ara rẹ̀ ó kọ̀ láti jẹ oúnjẹ tí a ṣe ara rẹ̀ ní àǹfààní tí ìyá rẹ̀ ń fún nítorí náà ó gbà fún láti jẹ́ kí ó máa jẹ oúnjẹ àyè jẹ. ọmọdé náà máa jẹ oúnjẹ àìyéjẹ tí ó kọ́ láti béèrè púpọ̀. tí èyíkéyìí nínú àwọn ọ̀nà tí a fi ń fún ọmọ lóúnjẹ yìí bá fara mọ́ ọ̀nà tí o ṣe ń fún ọmọ rẹ lóúnjẹ gba ìrànlọ́wọ́ láti yí padà sí ọ̀nà tí ó ní àǹfààní tí ó sì ń fi ọkàn sí láti fún ọmọ ní oúnjẹ. ó ṣe pàtàkì fún ìlera rẹ̀ àti mú ẹni lọ́kàn dùn rẹ̀. rántí bí ọmọ rẹ ṣe ń jẹun ṣe pàtàkì gẹ́gẹ́ bí nǹkan tí òun fún jẹ. ọmọ rẹ yóò ní ìdàgbàsókè tí ó péye nígbà tí ó bá ní ìdáhùn sí àwọn ìtọ́ka oúnjẹ rẹ̀ tí ó sì ṣe ìwúrí fún láti jẹun àti agbègbè tí ó ń fani mọ́ra láti jẹun pẹ̀lú àjọṣepọ̀ tí ó péye. nígbà tí ó bá wà ní kékeré fi oúnjẹ nu ọmọ rẹ ní ìtọ́ra àti pẹ̀lú sùúrù nígbà tí ó bá sì ń dàgbà ṣe ìrànlọ́wọ́ fún láti kọ́ ẹ̀kọ́ láti jẹun fún ara rẹ̀.